اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يومكم وما الله سبحانه وتعالى kọ́ ìjẹ́kọ́ wa ní òwúrọ̀ yìí àbí ọba adẹ́dà ọba tó fi ìyọnu rẹ̀ tó fi kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ká gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yọmọ ahad tó bá gbẹ̀yìn oṣù oṣù ìgbóyà náà. pé inú ilé mùsùlùmí àti inú ilé ẹ̀dá ẹjọ́ ti dá mi níta ìwọ ṣe rí. nínú ilé báyìí ìyẹn ó yanjú àdúgbò yanjú tí ìlú bá rẹ̀ ti yanjú orílẹ̀-èdè yanjú tí ó bá fi di wípé àìgbọ́ra ẹni ṣe máa kú ìdáwó dápọ̀ àbúrò ń ṣe láàrin lọ́wọ́. yóò affect gbogbo àwọn tó ń bẹ nílé yóò affect èèyàn yóò affect àdúgbò yóò affect ìlú. ó jẹ́ pé ọ̀rọ̀ wàhálà ni. Rara. organic

that ló fi jẹ́ pé àmọ́ ìgbòho ohun tá à ń ṣe àti ohun ń sọ ìfẹ́ lára ẹ̀ tó bá ti ní ìfẹ́ lára ẹ̀ yóò ní ìfẹ́ ní ara wa gan yóò dẹ̀ dámì tá a gúnlẹ̀ sí ọba adẹ́nà yá bí dára ọba adẹ́nà sọ. Fọlọ́mọ azáàkú azáàkú aláwọ̀ kùlù gbé ọkàn ẹ̀mí wọn ó gbé kúrò lójú ọ̀nà wọ́n pé kí ni ọba anẹ́dà kì í tọ́ ẹni tó bá fojú ọ̀nà rẹ̀ lẹ̀ tó sọ́nà tí ó ti rà nìyà náà wọ̀ pàṣípàṣọ ẹni tó yẹ pàṣẹ òun ẹni tó yẹ pé ó gbẹ́rù parí ó kúrò ní àbùdá ìfẹ́ni tó jẹ́ pé ìwọ̀n darí ìlọsọ̀tò ọ̀nà ní solution ó ṣe wá tí ò sí ọ̀nà mi àti tí ọba rẹ̀ dà bí tó ṣe wá ní ọ̀nà pé tó bá jẹ́ pé ìkan wà dáadé lórí ayé wa tó kù yẹn yàtọ̀ sí ojú ọlọ́pàá bá tó yẹ. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi that. ìgbà tí ọba rẹ̀ ní ayé tí mo dára gbogbo àìsí déédéé kúrò pé ìgbẹ́ ó ti oba re náà deedee kuro wọlé o ẹnì kọ́ ọmọ àdúrà olùkálukú lórí ra rẹ̀ dá ìbá máa ń wí àwa wí ojú rẹ̀ wálé wọ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n wá bí àfáàlì rí pé bóòlù sí ní bóòlù kò fi ní. ìṣèjọba adéda ti fi fún àwọn àwa lórí ní kí ẹ̀ táwọn ṣe ìṣèjọba adéda ti fún ọ bá ti ọba ti kó ẹ̀mí tẹ́tì rẹ bá ti kóró ní ìkóró iṣẹ́ ọwọ́ rẹ ò ní ìkóró tọ́ba ti ní ìkóró ó ti ọ̀rọ̀ sọ́ba ìkóró tí ó ti ní sórí yọ̀ọ̀mà yọ̀ọ̀mà ìkóró. Òjíṣẹ́ ńlá Muhammadu sallallahu alaihi wasallam ló ń sọ fún Bye-bye. máa ń ṣe ń tọ́ kọjá àlà tí èso òfin rẹ̀ ṣe ń tọ́ sọ ní pé kò wọ́n àdúgbò àdúgbò tó wà ẹni tó bá ní ìlú sọ kí n pè é kí n pè é kí n pè é ẹni tí ó bá ń tẹ. ẹ̀dá kan lè gbé ohun tó ti ọba rẹ̀ dà ló fi jẹ́ solution kan ṣoṣo náà lọ́wọ́ àwọn ọmọ kí n sẹ́rí padà sẹ́rí padà ẹ̀ ní pé kéèyàn mùsùlùmí torí ẹ̀dá kò kò ní choice ní gbogbo ògbà a ní ìdí ọba adẹ́dà tom bá ń sọ o ní ìdí rẹ̀ láti ní àforíjì tom bá ń se tom fẹ́ o ní ìdí rẹ̀ láti bẹ̀ yí pé kọ́fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ kọ́ mọ̀ o ní ìdí rẹ̀ ìtọ́ba kù sí yóò ṣe fún a ní ìdí rẹ̀ ló fi jẹ́ pé ìmọ̀ pé ń gbogbo ògbà ọ̀ràn yẹn fún àwọn sọ̀rọ̀ wípé tọ́ ti gbé sẹ́nu yóò làpá nínú ara rẹ nínú ẹ̀mí rẹ ẹ̀mí rẹ ó máa kọ́lẹ̀ lórí àtìṣe dáadáa sẹ́mi rẹ bá ti ń kọ́lẹ̀ láti ṣe dáadáa ara rẹ gan máa tẹ̀lé torí pé kí ni ẹ̀mí lòlùdarí ara òṣìṣẹ́ náà lọ́wọ́ sọ́la máa ń pè ní ìlú ààrẹ ọ̀dà máa ń ṣe náà ṣe ìjàpọ̀ wà wọ́n bá dé dáa tá a fi ìpáyà dì í kò ní jẹ́ kí ẹ̀mí mi ó sì ní lọ́nà téèyàn ó fi sórí bá ń fi sínú ẹ̀mí wọ́n fẹ́ kíá bá ń fọ̀ mọ́ fífọ̀mọ́ rẹ̀ ni wípé kéèyàn má lè gọ́fìlà wọ́n mọ́. ó gbà ẹ̀rí ọkàn jẹ́ ọba adẹ́dàwà mọ̀ tí mo rò ọgbọ́n tí mo sọ ó dẹ̀ lè tí mo sọ bí ẹ̀rí ọkàn yìí wọ́n bá ń o jẹ́ ìyàrá sí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ó ti máa dúró dé sí bẹ́ẹ̀ ní tí ọwọ́ rẹ̀ ó ti máa yanjú sí ti dá sí tí máa ń ti ni ó ti máa jìnnà sórí rẹ̀ sí. ọba adé la ti sọ pé àlá bìzíkìrì lọ pẹ̀lú òwe tí wọ́n bá dé dà tó ti fi ìlú kúrò nílé àgbẹ̀ wọn gbé ìpàdé. tó dékìrì tí wọ́n bá ti sí inú ọ̀rọ̀ ìlà kò jẹ́ ìpè ogún tí òjíṣẹ́ náà sàlá ń fi ilẹ̀ fún ó mọ ìjù òní jíjẹ ọ̀fẹ́ wọ̀sán òní lọ́sàn ọ̀fẹ́ ẹ̀kọ́ fẹ́ gbọ̀nsẹ̀ ó ní tọ́sán ọgbọ̀nsẹ̀ tí wọ́n fẹ́ jáde ó ní tọ́sán tó o bá wà nílé gbẹ̀sẹ̀ lọ́wọ́ ní tí ẹ̀kọ́ máa rò ọ̀fẹ́ sùn ó jì ọ wà ní òkè ìṣòro inú rẹ̀ ń dùn ó ní gbogbo ẹ̀ pátá kò sí ọ̀kan tọ́ba adẹ́dà ló sọ pé má fọ̀rọ̀ tún ná ó ní fìlìkì dáadé ó ní mí ṣe ń in àfi nǹkan kẹ́lẹ̀ nínú tíra ìlà àdásí tí ló kún yẹn òbí yìí ní díkì rántí ọba adẹ́dà gbogbo gbà bọ́ ọba ṣe kún fún un sí bẹ́ẹ̀ ni ọkàn ẹ̀mí rẹ̀ ó ṣe mọ́ sí bọ́ ọba bẹ́ẹ̀mí rẹ̀ bá ṣe mọ́ sí bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ṣe mọ́ sí níbi jẹ́ ẹ̀yà àfáàní olùkọ́ ìlú ti àlọ́ sọ ìgbé yìí máa ṣe rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà òun gbé sẹ́ fún àwọn màláìkà ní kí wọ́n máa ṣe kí kí wọ́n máa bọ̀ ọ̀pọ̀ tó o bá ti dá mi dúró iṣẹ́ ọ̀mọ̀ dúró kí ni bàbá àgbàgbọ́ kí lọ́sọ̀ pé jíṣẹ́ náà fúnra rẹ̀ fún mi nípa àlùjánà ó ní ìgbà àlùjánà rẹ̀ kẹ́tọ́ máa ní ó ní téèyàn máa ń gbìn sí i tí máa ń jẹ́ ọ̀ṣọ́ rẹ̀ gbogbo mà ó ní subhanallah. والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم bọ́n bá ń ṣe é ṣe é sí tọ́jú àwọn àfikàrí yẹn sí bẹ́ẹ̀ ni àwọn engineer ti lọ́ọ́ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kí wọ́n máa bíìsì pẹ̀lú mansion tí wọ́n máa kọ́ fún wọn nínú ọgbà bọ́n bá ń ṣe ń kónú róde bẹ́ẹ̀ náà ni wọ́n ti máa stop ló fi jẹ́ pé mùsùlùmí hips lisa ìṣọ́ ẹnu pàtàkì gan torí pé kí ni ìpìlẹ̀ oríire ẹni ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú kálímà ti ṣàhádà ẹni tí ó ṣe kálímà tí ó ara lè jàǹdà wọ̀ kò lè rí wọ̀ láíláí ẹnu ni gbogbo oríire ayé bẹ̀ ló ti bẹ̀rẹ̀ àti sórí ibú náà sì wẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ òbí jẹ́ pé mùsùlùmí ń kí àwọn sálàmù ní ìtọ́ yẹ jù ònù tó lọ sọ kó tó sọ̀rọ̀ wọ́n bá dẹ̀ sọ̀rọ̀ ìtẹ́rì mú bẹ́ẹ̀ kò ní sí ètò ìtàdà torí kí ni tí ọmọ tọ́ka sí bẹ́ẹ̀ sì rí súnmọ́ bá a dé dàdí. iṣẹ́ náà sọ́dọ̀ àti náà sọ ìpè àwọn tí ó jìnnà sí mi ọjọ́ ọ̀gbẹ́jà ti á mọ̀ tí èmi mú o tiẹ̀ lọ súnmọ́ra nínú wọn ó ní àwọn tẹjọ ẹlẹ́jọ́ àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹjọ́ ni kùlà tí ò ní sí nǹkan kan nítọ́ka tọ́sọ́nà nínú rẹ̀ tó rí dìbò. àtàwọn tí wọ́n máa ń bóòtù ṣé ìyẹn tí yóò bá bóòtù ṣé kẹsẹ̀ nínú ẹ̀ yóò fi bóòtù ẹ̀yin náà fi bóòtù kí ni kílẹ̀ ní ẹ̀dá ẹ̀dá kan kí ló ní tí ó fi bóòtù kò sí kankan tó o ní tọ́jẹ́ tiẹ̀ tó o dẹ̀ ní kápá lórí rẹ̀ àtọ́ba adẹ́rẹ́ àbájọ ẹ̀ lẹ̀ àìmọ̀mọ̀ rìfáà rẹ̀ sọba tó fún ọ̀hún ewu rẹ̀. sọ pé ẹni tó bá nímọ̀ máa wo gbogbo ẹni tó ní ìmọ̀ tó jẹ́ pé ìmọ̀ ni wọ́n ní láàyè àwọn olùrẹ́ra ẹni lè sọ máa ń ṣe ẹ ohun tí ń gapá ohun tí ṣe kíní wọn pé àkáwọn máa ń mọ̀sùnmọ̀ èsì ni wí. ó kàn ní information ni ìmáàmù náà máa dìkọ̀ fún ọlọ́run mọ̀tọ́wọ́lá wá sí àlùfẹ́ lẹ́sẹ̀ ní ilé mi kẹ́sìrẹ́ tẹ̀síwáyà ọkà yìí ọkà yìí ọkà yìí ọkà yìí gbọ́dọ̀ yìí ti mà nàmàlẹ̀ ẹlẹ́m anúr alẹ́bí yẹ́bùdí fún ọlọ́run fi kọ́bìlà. ó ní ìmọ̀lẹ̀ tó bá dẹ́ta tó ń gbé sílẹ̀ lẹ́nu ó ní ìmọ̀ tó jẹ́ pé yọ́ mọ̀ wọn rẹ̀. kí ló fẹ́ ga pàmò kí ló fẹ́ sọ̀tọ̀ sọ̀tọ̀ mọ́ra yìí gbogbo tó sọ ọ́ àkáǹtì ìlọba rẹ rà á tó parí ẹ onítàṣàbó náà wọ́n ayé náà wọ́n wọ́n ń dọ̀lọ́ ọ̀sùn nǹkan kékeré lẹ́ẹ̀ máa pè ṣùgbọ́n lọ́dọ̀ ọba adẹ́dà ọgbọ̀ngbọ́n kí ló ṣiṣẹ́ náà lásán náà ó léèyàn sọ̀rọ̀ kò ní mọ rírì rẹ̀ dáadáa tí ó fi ṣe bá sábàbí tí ó fi kó láyé yóò máa ká kòkó dáadáa torí gbólóhùn ẹnu ó ní yọ́dẹ̀ sọ̀rọ̀ míì tó jẹ́ pé tí ó fi jáde láyé kò ní bọ́m̀bẹ̀ tó bá dọ̀rùn gan yọ̀ máa ràn torí pé kí ni ọkọjá àlà níbi ọ̀rọ̀ sísọ. Ìbá dẹ́dà ló fi là wọ́n ní láàkà èrè fi kẹsí rí mi Nàìjíríà kù sí dáadáa kan nínú ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ jẹ́ ìlà man amara bi sadaqati pàṣẹ wípé káwọn èèyàn rárá rárá wọn lọ́wọ́ nípa àwọn màlàkì lọ́wọ́ sí dáadáa wọn. àwọn màrúfin tàbí ń pàṣẹ dáadáa wọn máa jẹ àṣẹ báyìí báyìí ẹjẹ àṣẹ ẹjẹ àṣẹ báyìí káfí ní àlékún dáadáa lọ́dọ̀ ọgbà àdélà. àwọn ìsìláhì ń bẹ́ẹ̀ náà náà tàbí ọ̀nsà àwọn èèyàn àní wọ́n fẹ́ dàrú wọ́n wá ní sóbì pàápàá jùlọ lọ́kọ̀láyà. lọ́kọ̀láyà torí pé kí tẹ́nìkan ọ̀bà yéwúrẹ́ kẹ́nìkan jagun ọ̀rọ̀ ò lè rọgbọ tó o bá ní gbogbo ìgbà ọ fẹ́ ṣe pé èmi lọ́kọ́ ó dàbí a yà wá ọkọ̀ kó jìṣẹ́ lára tá a bá ń lọ lánàá bí ni ọ tó bá yẹ pé àwọn àní ní àásọ kó ti ṣe kí ni àásọ kó ti professor jáde ọ̀rọ̀ òsì yìí èyí àkún tí yẹn bá ti lọ sókè ni ó dúró de kó kó wálẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ní ilé ìgbà tí ìdààmú tí wọ́n ń kó ìṣe náírà àti náà pọ̀ ọba adẹ́dà ó dá sí nínú ìyàwó àdúgbò ọlọ́run ọba rẹ̀ yìí gbogbo tó ń bá ń fẹ́ ní ìmọ̀ ọba ọ̀fẹ́ obìnrin kò sí tí ò lè fẹ́ sọ kò sí tí ò lè fẹ́ sọ so wọ́n mọ́ àgbéra rẹ̀ sí súnà tiẹ̀ téèyàn bá ya wèrè tí wọn náà bá ní ó fi wèrè kó wèrè ti kí ni wèrè ti di púpọ̀ ṣùgbọ́n kí bó ṣe téèmù rẹ̀ lọ́mọ wa ẹni tí ó dẹ̀ téèmù rẹ̀ ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ wà ní high level jùlọ ọ̀rọ̀ abara lẹ̀ fún ná ọmọ bó ṣe tàn bó ṣe mú ó ṣe mú wálẹ̀ tí kò ju báyìí nà lọ kò tó àlà ọkàn ló jẹ wálẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí èmi ò láàyè rẹ̀ lọ́lọ́run bá fi sọ pé ayọ̀ ẹlẹ́bí náà á mọ̀ ó ní áńgì ọ̀nàmà ẹ̀yin jẹ́ náà bá gbọ́ ẹgbàá gbọ́ ò ẹ dúró síbi tí bẹ́ẹ̀ ti jẹ́ ẹ má kọjá àlá yín. inú ilé mùsùlùmí èèyàn máa ń ṣègbìyànjú ni islam wọ́n fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ islam tó ń fẹsẹ̀ rinlẹ̀ nínú ilé ẹ̀dá obìnrin gbọ́dọ̀ yẹn jù. obìnrin kí ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ yẹn jù tí ìníyànjú ọba ti sí bóbìnrin iná líláwà ìlérí rẹ̀ jù kò fi jẹ́ pé ìgbìyànjú téèyàn máa ṣe lórí obìnrin ló sì yẹn jù tó bá yẹn jù ibi tó lórí ló ní èrò pé ọ̀rọ̀ rẹ̀ ó tòde yóò tó bẹ́ẹ̀ lọ òní níjẹba kíláàsì àdúrà àwọn akọ̀ọ̀mẹ́ àyàwó lánàá làwọn sọ́jà bó ṣe dógbó tó ànágbé wọn nà nà nà ànágbé wọn ọba adẹ́dá yìí afọ oníwọ̀ ọmọ onígbò ní mo ti fẹ́ bí. Àdìsí sáà làwọn àṣìṣe bá orí gbogbo orí ló ti ewu yìí ara ò yá pépé mọ́ ìyàwó mi kò tiẹ̀ sọ wípé ó ti dogbo ó ní wàkánná tí mo àti àkìrà ó ní ó ti dàgàn kí ló dé tó ti sọ bẹ́ẹ̀ ló ti kọjá àgbẹ̀nu pọ́ọ̀lù so bóun mo ṣe fẹ́ bímọ bọ́sàmà ọba ẹlẹ́yà tó gbé kọ́ìdà alẹ̀ kọ́ìdà yẹn ò dé òun òun ló fi í tóbìnrin bá ti wọ menopause kò lè ṣe kí ni kò lè bí mama wọ̀ká ìdá ni kò dé jẹ́bọ̀ ló ń ṣòfin jẹ̀mọ̀láhùn mọ ẹ̀ṣẹ́ àwọn yóò ti jù ìtọ́ba wù nínú òfin àfilọ́lẹ̀ ìtọ́ba wù apárẹ́ kí la mọ̀ nípa náà kí la mọ̀ nípa iná ó ní kó jóyàn àbí ọba adédàwá fẹ́ fi hàn wá wípé kó o bá ṣe juwọ́ jùsẹ̀ fún òfin òun sí bó ẹ̀ lòun ó ṣe rọrùn tó ń darí pé kọ́ máa sáàbù ẹ̀ sí kò ní ní ọ́ lára kọ̀ wá sí ẹni tó ń sáàbù ẹ lọ́rùn ọba ní ọkàn níṣesí ní ìsọ̀rọ̀ nígbà náà bí dání bí Ibrahim sallallahu alánàbí ìnáwó àlè nítorí bẹ́ẹ̀ ọba adẹ́dàá wa fẹ́ fi dára wọ́n ti ká ń lórí pé kíni lórí pé wọ́n takò wọ́n lórí ṣíríkù lórí pé wọn ò dúró délé lójú ọ̀nà ọba adẹ́dà kí ló ṣe wọ́n kàn wọ́n jù sínú náà kí lọ́ba adẹ́dà sọ wọ́n kún náà yà náà rò kún ní bàrúdà wàsálàmù àlà Ibrahim a sọ fún iná wípé kó di tútù ìwà ṣe tútù tí ó ní Ibrahim lára o tútù tí ó fún un ní ìfọ̀kànbalẹ̀ subhanallah gbọ́dọ̀ kò bá ṣe é máa ṣe ìgbà rẹ̀ ló fi jẹ́ pé tí o ti sọ̀rọ̀ bá dé kìí ṣe gbà yín èèyàn wà á ju ọlọ́run ọba nù èèyàn ó ju ẹ̀sìn nù. láà ìgbà yín ló dùn ó déédéé lójú ọ̀nà ọba adẹ́dà torí ò níbi tó lọ àfi ta ni ọ̀dọ́ rẹ̀. wọ́n á di pé à ńgbà tí làwọn náà bẹ̀rẹ̀ rẹ̀ rà ó dùn déédéé eléyìí ò dẹ̀ lè ṣẹlẹ̀ àfi tẹ́mi rẹ̀ bá dúró déédéé ní òfẹ́ ń gbé ọ́ ọ fẹ́ làkú lọ wọ́n wá gbé nǹkan wá omi ló pè tó jẹ́ pé ó tutù níwọ̀ntúnwọ̀nsì wọ́n wá ní ásìdì wọn ni sọ́sọ́ pé torí kó ń gbẹ ọgbẹ ó gbé mi abàdà torí pé kíni tọ́ ọba aréyàn ti ń gan ilé tọ́wọ́ àkọ́ná tí ọ̀bẹ̀rù ní ilé tó jù náà lọ. gbẹ́ngbẹ́ ọwọ́ aró mi kò mú àgbéso mi ó ti di kí ni nǹkan tí ó pa ni kò dẹ̀ fẹ́ kú ẹ̀dá ò fẹ́ kú lóṣù ká má rí bàrà. ọba adẹ́dá lè fún aláwọ̀ àkàrò àwọn fìtíà àwọn ọ̀dọ́ ìṣesí ọ̀dọ́ èyí tó gbogbo ara ti pé kò sí tí ò lè náwó ṣùgbọ́n wọ́n ń wò wípé àwọn aráàlú wa yìí wọ́n èé ṣe èèyàn rẹ wọn ò sí lọ́n bó ṣe yẹ kí wọ́n kí lọ́ba àdẹ́dà fà wọ́ ilẹ̀ ìdẹ̀ka wọ́n bá kúrò nílùú wọ́n bá gba èkó lọ inú kéèkì kí lọ́ba àdẹ́dà ti bí kásíjú kàlà ni bí ọ̀sán bí àárọ̀ sálẹ̀ ọdún mélòó ni wọ́n lò wọ́n. láàyò títà. a jẹ́ kí wọ́n sùn oorun wọn ìgbà fúngbà wo ọgọ́rùn-ún mẹ́ta ó lé ní mélòó ó lé ní mẹ́sàn-án ìjà gbèsè ní ọkùnrin pé tọ́ ọ ka kí lórí à yóò di tọ́ ọ bá lámì kínní kan yóò di ọlọ́wọ́n bá tó wí gbogbo ọ̀nà tọ́ ọ gbà kà ó rí pé ọkọjá three hundred years ìyẹn ó sùn three hundred years ó dẹ̀ kú ó dẹ̀ jí padà. tó o bá ti fẹ́ kí ọba adẹ́dà ó fi ọ́ dára kí wọ́n gan ò lérò ní ti dáadáa àti kó o ṣe kí ni kó o juwọ́ ju sẹ́kù ọba adẹ́dà sọ fún abẹ́yẹ. ìpìlẹ̀ orí ibú láyé tí nǹkan dàrú ìyapa sí tọ́ba adẹ́dà yìí. ó sọ pé wà á lọ wùsàkọ́mù alẹ́ tọ̀rí kọ́ làásùkọ̀ ìnáhùn máa ń rọ́dọ̀kọ̀ tọ́ba yẹ pé wọ́n dúró déédéé lójú ọ̀nà ni á sì gbèsè ayé wọn ní gbẹdẹmukẹ́ wàlẹ́ wà ní alẹ́ kọ̀rọ̀ àmàlẹ́ ìjọkọ̀ lafatahna alayhim barakati minas sama tọ́ba jẹ́ pé àwọn àti wọ́n gbọ́ bá adé dàgbọ́ wọ́n wá ń tẹ̀lé òfin rẹ̀ torí ìtumọ̀ tọ́pọ̀ àwọn yìí pé ká tẹ̀lé òfin ọlọ́run ọba pẹ̀lú àní àtìrí ojú rẹ̀ máa wá ẹ̀sán lọ́dọ̀ rẹ̀ wàá fi títẹ̀lé òjọ bí ọba adẹ́dà ṣe fún òjìṣẹ́ náà fúnra rẹ̀ sọ̀rọ̀ tó ọba ti ṣe yìí ọba adẹ́dà mo ti ṣe tèmi o. tọ́hìd التوحيد طبعا تيني له توحيد ايديولوجي ميجين التوحيد توحيدات توحيد الله سبحانه وتعالى بالعبادة والتوحيد نبينا صلى الله عليه وسلم باتباع توك بالاسي تيلي بو دي سي تيلي بو دي شنا محمد صلى الله عليه وسلم تيلي ولي كيلو تو ولي وما ارسلنا رسولا الا لي tọ́ra níbi lọ àárín ẹ̀fẹ́ wa ní ìbá ti yí pé ká àwọn èèyàn ó fi tẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ́pàá wa. òfin sọ wípé kò sí nǹkan kan tí ó súnmọ́ tí ó mú ìsúnmọ́ lọ́wọ́ ọba mo ti sọ kò dẹ̀ sí nǹkan kan tí ó mú ìjìnà sí mo ti ṣàlàyé rẹ̀. inú ilé ní ìtìbẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi lọ́lẹ̀ nínú ah good family successful family wọ́n ń pa òfin ọlọ́run ọba máa ń jẹ́ bá ọmọ nítorí ìyàwó rẹ̀ èwo nílé èwo lẹ́tí nílé má jáde báyìí má jáde báyìí àìsàn báyìí àìṣe báyìí ìròrí ìwọ́ iṣẹ́ iṣẹ́ ọkùnrin ló ti jẹ́ pé ọkùnrin tí ò bá lẹ́sìn àìkún lọ́mọ gbogbo tó bá ní láyé